أعوذ بالله من العليم الشيطان الرجيم من أمره ونفسه ونفسه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته á dá ọpẹ́ tó pọ̀ fún ọlọ́run ọba alágbára ọba ọba ṣoṣo ìkẹ́ àti ìgbẹ̀ fún àdúgbò àwọn ará ilé àwọn àti gbogbo wa náà gbìyànjú fáńtẹ̀lé ìlànà wọn títí ọjọ́ ìgbésí àwòrán abẹ́lọ́ ọba alágbára ọba ọ̀kan ṣoṣo ó ṣe wá ní ọmọ àgbàdo náà kí wọ́n ṣe wá ní ọmọ náà ẹ̀yin ẹrú ní ọlọ́run mi fẹ́ kí àdírẹ́sì pọ̀ kọjá lẹ́tà so ibi tá à ń lọ lálẹ́ yìí ó pọ̀ kò dẹ̀ sásìkò so ni ó jẹ́ kí n fẹ́ gbìyànjú àti sọmaláìsì lecture yẹn àti láti dé àwọn important points nínú tí àwọn àfẹ́ẹ̀sì tí wọ́n ṣe àlàyé ẹ̀fọ́ wa kọ́lọ̀ọ̀bà ìjọ ọlá ó ti wá lẹ́nu tí ó dé ọ̀dọ̀ rẹ̀ lẹ́nu tó ti lọ sí. níta fẹ́ sọ ó ní ṣe pẹ̀lú tọ́lọ̀wọ́n kọ̀ béèrè tọ́lá ìjọ tó di àkìyàmà nínú hadith anabi sallallahu alaihi wa sallam ó ní nínú awọ́lá máa yọ ọ́sàbù èyí làábù yẹn wọn lè kìyà mọ́tì nínú amẹ́lẹ́lì sọ̀lá àtúntò nǹkan alákọ̀ọ́kọ́ tí wọ́n á bí ẹrú tó bá jíjọ́ pé ìdí àlùkìyà mọ́ nínú gbogbo righteous ìgbéyàrí òṣèlú ìrun ló máa jẹ́ nípa wọn. fàyín sọ́là àrùn fakọ̀dẹ̀ afúláhà wà áńdà tí ìròyìn bá ti wá dà ụwa oke wò ó wà òkè ó wà pàfẹ́fẹ́ onítọ̀ o afúláhà wà áńdà ó jèrè ó tí ẹ ti dá níwájú ọlọ́run ó ń tọ̀ máa yóò wà successful ó máa pass excellently níwájú ọlọ́run ṣùgbọ́n tó bá jẹ ìrún wò tó rí pé ìrún ní problem fàkọ́jú ọba yàtọ̀sẹ̀rọ̀ fàkọ́jú ọba yàtọ̀sẹ̀rọ̀ onítọ̀ ó pàdánù ó ṣòfò wàhálà dé bá wájú ọlọ́run. ọlọ́pọ̀ nìkan ara tó wá lè jẹ́ kí òun dà téèyàn ó rí ọ̀nà ọlọ́ọ̀ téèyàn ó máa tàn máa pé ọyẹ kọ́lọ̀ ọgbà wọlé ọ̀kan nínú ẹ̀ la fẹ́ yanjú lálẹ́ obligation of congregational prayer. Ojúbù bal ya àhàmìyàtò ha afẹ́ <clears throat> important àti obligation congregational solar pàtàkì àti bó fẹ́ pọn dandan ká máa kí òun méjì náà ìgbà tí bá ń sọ lọ ẹ̀yin sísà tẹ̀ wà lẹ́yìn ààbọ̀ sínú àwọn àlàyé ìdájọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ nínà kọ́lọ̀ òye ọ̀rọ̀ sáré nínú tọ́lọ̀ <clears throat> nínú tọ́lọ̀ ń ṣe ní májẹ̀mọ́ fún ìrọ̀ òun ni kéèyàn kírun lásìkò jàmọ́ ẹ̀gbọ́n mi dáadáa inna sọ̀láta kánẹ́t alàlùmọ́mìnínà kìtàbán mọ̀gbọ́nà ṣẹ̀rí àfẹ́ kéèyàn kírun ní ní àsìkò rẹ̀ as it described and fixed time ilé fi jásí pé nínú Islam ẹ bá kí wọn lásìkò tí èso àsìkò lẹ ó fi hàn ẹwọ yìí nínú tó tó wá máa ń jẹ́ kí èèyàn òkìrò tí ó gbà ládára dáradá òun ni kó máa dáhùn kí àsára tí máa ń tún jẹ́ kírun ó lálàáfíà òun ni ká kírun in congregation in jamaa torí pé nínú ìlànà tí wọ́n gbà wá inú ọ̀wà pé ká máa dá kí jẹ́mọ́ amọ̀tí jẹ́ náà fìlà ìpìlẹ̀ náà fìlà ní ká ṣe individually tí èbá tó fẹ́ rọ̀mọ̀ náà sábà títà ọ̀wí àbí kí ìyá mọ̀rọ̀ ọ̀dọ́ ọ̀nà papọ̀ ìtíṣẹ̀rí àfẹnìkálukú ó ṣe náà fìlà bí mọ́rin rẹ̀ bá ṣe tó lóòrùn bó bá ṣe tó but obligatory solar sẹ́wọ́n tẹ́ra kà ní lójúmọ́ ìkúlì yóò mi wà lẹ́yìnlá ẹ ń bá wa fẹ́ ṣe náà fìlà ẹni tí ò bá ti kí ṣubúkì túraka zuhuri fọ́raka asiri fọ́ magrib tiraka isha fọ́raka ìyẹn la máa ń pè ní two four four three four ọjọ́ seventeen raka ẹni tí ò bá ti kí kò sí ibi tí ọlọ́wà ju ọlọ́ nínú ètò onílẹ̀ lọ́rọ̀ àwọn àfà lọ́dọ̀ wa nìyẹn ẹni tí wọ́n tún sẹ́ẹ̀rí rẹ̀ tí ò sí òun bẹ̀ kò lè làwọn àjọ ọlọ́ ìyẹn la fi ń fẹ̀sìn tó nílẹ̀ lọ́dọ̀ wa nínú tí ó tó wá jẹ́ kán tú ìrún kó wúwo kó lálàáfíà òun ni ká ṣe ní jàmáà jàmáà fẹ́ bá mi lọ torí mo fẹ́ mú ká lè gbọ́ tọ́pìkì yìí dáadáa ká tó wá máa yọ màsáàyè àwọn iṣu tó jáde lábẹ́rẹ́ afa ni kakọ lọ gbọ́ yé ibi kákìrún jàmáà yẹn ibẹ̀ lórí ńláńlá wà ẹjẹ́ àwọn àdìsí mẹ́ta sí mẹ́rin sí máa ń ẹ̀yin ọmọ ìyá alápàlẹ́ ẹ mọ̀jọ àpárọ̀ gbogbo wa la jókòó yìí tí wọ́n bá ní exercise kan bẹ àbí activity kan bẹ àbí action kan bẹ tẹ́nìkan bá ṣe pé tá a bá ṣe either you collect one million or twenty-seven million and it is the same activity but the only difference ni pé ẹ̀yin jẹ́ bàbá twenty-seven million ẹ jẹ́ kí n lo jogging as a case study inú uch láti sọ̀rọ̀ lálẹ́ yìí kánífẹ́ ẹni tó bá jọ lápẹẹrẹ láti wájú uch hospital bíi dé University of Ibadan ẹ ń bá jẹ́ pé ẹ jọ in congregation twenty seven million ẹ ń bá jẹ́ pé òun nìkan ní ara ń one million jẹ́mọ̀ let us be honest èwo ní kálukú wa máa ń bọ̀ mo mo ó dá mi lójú pé ninety nine point nine percent wa kákẹ́ fifty point one lọ ètò fún ẹni pé ninety nine point nine percent á pèfà ìbádájọ́ mọ̀jọ́ jùlọ àti ìjọba kí ni mọ̀sá jọ jù o ni ó ṣe ń jọ́ọ̀dì pẹ̀lú àwọn èèyàn fún gbàgbé seven million. ẹ máa wo táwọn ẹbí wa sọ́nà lọ́wọ́ àlẹ́ wa àlẹ́ wa sọ́nà nínú àdìsí Abdullahi bọ́lá Umar bọ́lá lọ́sọ̀tọ̀ ọ̀dí àbáyé àdìsí yẹn dẹ̀rẹ̀ àdìsí náà Bukhari àti Muslim àdìsí tó lálàáfíà ni anabi ní sọláàtù jamaa kéèyàn ò kírun ní congregation afdọ́lù ní sọláàtù fàgbì olórí ó wà ayé meritorious more rewarded ju ká kírun individually kádàrún kìlọ ìsábọ̀ẹ́n wá ìṣèlú nàdàrọ̀ ìsábọ̀ẹ́n wá ìṣèlú nàdàrọ̀ ànàbí ọ̀sọ̀ pé àjọ dárájà lẹ́bù àwọn tó bá jókòó fẹ́ ìjọba tẹ́nìkan bá wà ní lẹ́bù one tẹ́nìkan wà ní lẹ́bù kéde o twenty seven sísára nìkan náà wọ́n wà lọ́wọ́ tàbí tó lè yé wa kálẹ̀ nìkan wọ́n kọ́ ilé story building fún ẹnìkan wọ́n kọ́ lè ké ní o twenty seven story building jẹ̀mọ́ ìwò làwọn náà fẹ́ ṣe yé anabi sallallahu alaihi wa alihi wasallam ó lẹ́ni tó bá dáhùn kí yóò gbà láàbẹ̀ ẹyọkàn ipò ẹyọkàn lọ́wọ́ lọ́dọ̀ ọ̀rọ̀ ẹ ń bá wá kírun in congregation dáràjà mélòó jẹ̀mọ́ ìsàbọ̀ ẹ̀yìn. wa ishirina daraja twenty seven levels rank position ipò ńlá lọ́nà mẹ́tàdínlọ́gbọ̀n ẹ̀ ní ìtúgbé twenty five nínú hadithi àbọ̀ àwa Uthman bọ́nà àfà kọ́lọ̀ kó bá ní lọ́nà tó wà nínú táwọn sọ ń bẹ̀ mọ̀ntàwọ́sọ àlùsọ̀là ẹ̀ńbàṣì àlùwàlà dáadáa ó sàlùwàlà rẹ̀ daadaa fa asùbàbọ̀ lòwò ó oríkèéríkèé àlùwàlà yẹn pé fún mọ̀máṣà ìlàsọ̀ láti ìbàkúkú bá ti he now trek to the láti kírun ó wá lẹ́yìn ìgbọ̀ tán ìyẹn tún sọ látọ̀ ń ká máa sàlùwàlà nílé ká lọ sí kí ni o mọ̀ so ìpara táwọn dáàdi wa máa ń ṣe fún ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí wa yé gan that is what we knew them with kálukú wọn ó jókòó wájú ilé wọn yábà gbé kóró dodo èyí bẹ́ẹ̀ bá jọ bàbá dẹ́dẹ́ bàbá jẹ́ kóró dodo àgébọ́tù kẹ́tù kóró dodo ẹ bá gbé kóró dodo àgé àwọn bàbá àbúrò máa sọ báwọn. ọba àbẹ́kọ̀ òdodo òdodo ọya break my chest wọ́n á wá sálùwàlà wá jùlé wọn wọ́n wà lókùn sábà jẹ́mọ̀ sẹ́ gbọ́ yé anabi sallallahu alaihi gbogbo fasọláhà màmá ọwọ́ akí níjàmọ́ pẹ̀láwọn èèyàn àwọn má àlìjàmọ́ àbókì pẹ̀lú congregation tó tó pọ̀ àwọn sì mọ̀sí àbò tó kírò yẹn nù mọ́sálásí anábì sọ pé abẹ́ ẹ̀gbọ́n you difficult you comprehend me ibà nàbí ń sọ yìí bí ìgbà tá a tún kápá mọ́ ìfọ like for emphatic purpose. ó kírun pẹ̀lú àwọn èèyàn jẹ̀mọ́ èmi ẹyọ kan nọ́ọ̀sù ẹ̀yìn èèyàn kí la kí yẹ congregation ibo la ti kí inú mọ́sálásí ànábì ló pẹ̀lú àwọn èèyàn ó kírun jẹ̀mọ́ ó ìmáàmù Nasa'i ìmáàmù Ahmad àwọn mẹ́bàá ní ìlú wa ta ni òwà wà àforíjì ọlọ́run fún gbogbo wa kọ́lọ̀ jẹ́ alẹ́ láforíjì rẹ̀ àti part of righteous deed we can embark upon to seek Allah's forgiveness is nothing but observance of Salah in what? In congregation ìwọ tó bá fẹ́ kọ́ lọ́wọ́ yọ ọ́ sí ọ máa kírun rẹ̀ in congregation anabi sallallahu alaihi wasallam nínú àdìsí àfáwà ọ̀sán ilé tó àwọn sọ̀rọ̀ muslim abudawuda àti smith àti mọ́tòmọ́tò máa mọ̀ wá ahmed anabi wa fẹ́ sọ látọ̀ bẹ́ẹ̀ bí irun méjì káàkiri jama ìran ìṣá àti ìran sómọ́ṣì irun méjèèjì ẹ ṣàkíyèsí ẹ o tó tó láwọn àdájọ́ torí páwọn àrùn òru la máa ń kí kódà àwọn obìnrin a máa wá kí ní mọ́sálásí láyé àti sallallahu alaihi wasallam torí pàdánù ìmọ̀ nǹkan kéwú sókè wọ́n á àìmọye súrà látẹ̀yìn àti sallallahu alaihi wasallam wọ́n tó máa ń ṣe ìsìfàádà wọ́n máa ń ṣàǹfààní látara lẹ́kítọ̀ láti máa ń ṣe nínú àdìsí àfàwà Usman ọlọ́run tó bá ní wọ́n tó wọ́n ní anna nabiya sallallahu alaihi wasallam qala man salla al-isha'a fi jama'a jama ẹ̀wọ̀n tọ́pọ̀lọpọ̀ àwọn jama Chelsea atẹ́nà atẹ́nà èyí tẹ́ bá wọ́n káàkiri lálẹ́ tẹ́ ìkírun ṣáì ní jama ẹ̀ lùs you are losing a lot you are missing a lot of the world àbí ògbẹ́sẹ̀gbẹ́sẹ̀ Facebook tẹ WhatsApp tẹ́ ní ṣáì ní jama ẹ̀ ẹ̀ ń sọ nǹkan nù anabi lẹ́yìn tó bá kírun ìṣá máa ń sọ́là lẹ̀ ìṣá à sí jàmà àtẹ̀ fàkà ànà máa ń kọ́ mà ní sàlẹ̀ téèyàn bá kí ìṣá yìí congregation ó kí ní jàmà lápapọ̀ ọlọ́run ní kí wọ́n kọ́ ládẹ́ tó fi half of the night ìdajì òru pé òfìfẹ́ lọ òfin kírun fọlọ́ wọ́n mọ̀ sọ́lá ṣubọ̀há ìjàmáà fàkàánà mọ̀ sọ́lá láìlà fúlà ẹ ń bá wá kásù bá ìrun ṣubọ̀hì ó tó kí in congregation yóò wà dàbí ẹ tó fi gbogbo òru ṣe náà fìlà fọlọ tó fi kírun fọlọ fẹ́ẹ̀mọ̀ tó máa rẹ̀ ìṣá half of the night ṣubọ̀hì in congregation half of the night. half of the night plus out of the night jama kìló di a whole night àfihàn títà ju bàtúndínlá ọ̀rẹ́ wa ìwé sábà níta ju ìṣe ètò dáa ní ká gbìyànjú ká máa kí ọ̀rọ̀ yẹn ká tó máa ṣe náà fílò wọn ṣùgbọ́n bóyá ń ṣe dáwọ́ nature ń tó ń ṣe yóò ti ọ̀rẹ́ wa yóò ti kó kànga lọ́sàn sọ́kàwé ìtumá evacuate bricklayer ni yóò ti ṣe wàhálà fọ́jẹ́ pé tọ́ba jẹun kan kò ní sanwó tí ó fi sùn lọ ìwé sábà aráyè ìṣúná nílò mọ bí ọ má jẹ́ kí ọ ìṣáì má jẹ́ kó máa bọ́ mọ́ ẹ lọ́wọ́ ní jẹmọ bákan náà ìran ṣubú má jẹ́ ó ṣe kí ni o má jẹ́ ọ bọ́ mọ́ ẹ lọ́wọ́ wàá strive láti máa kí ní jẹmọ.

ìyẹn làwọn àfà ọ̀rọ̀ wọn lórí kíkí oúnjẹ máa ọ̀rọ̀ wọn pọ̀ ọ̀rọ̀ wọn ṣe kí ni jama ọ̀rọ̀ wọn pọ̀ ṣùgbọ́n ní ọ̀rọ̀ wọn méjì kan súnmọ́ra wọn méjì kan ṣe kí ni o ó súnmọ́ra wọn méjèèjì ń téèyàn bá wá gbọ́ yé èyí ó rí pé we can still harmonize the two jẹmọ́ sóyà àbí òní ẹjá wò àáfà lọ́rọ̀ àkọ́kọ́ ni pé àwọn kan nínú àwọn onímọ̀ záàbù ìlà anna sọ̀látàlì jàmáà wájúbà tó ń àlàl àyà ìlà lè rúbírin ṣẹ̀rẹ̀ ìṣẹ̀ ìlà lè rúbírin ṣẹ̀rẹ̀ ìṣẹ̀ jẹmọ́ èyí tá a dé yẹn jọ̀wọ́ fẹ́ ká farabalẹ̀ gan o àwọn alákọ̀ọ́kọ́ náà àwọn orí mímọ̀ wọ́n ní ìwọ̀n ọ̀rọ̀ ẹ̀yẹ ìró jẹmọ́ ọ̀rọ̀ ẹ̀yẹ ojúlówó kí individual obligation ìwọ̀tẹ́ tí ọ̀gbọ́dọ̀ ṣe ìwọ́tọ̀ ọba máa kí oúnjẹ àbá náà kódà wọn bẹnu àwọn sálà fún ẹ mọ fẹ bá wá witnesses ní court of law ẹ mọ nù tẹ ẹ bá wá gàràǹtọ àbá àti èkì jẹmọ èyí lẹsìn ìgàràǹtọ mùsùlùmí lè lóòótọ́ àti èdè mùsùlùmí o ṣùgbọ́n èdè èkì jẹmọ èyí ló lè parọ́. àwọn àfa àkọ́kọ́ pẹ̀lẹ́rìí ni o màá kó ti dẹ̀rùn ẹ̀rí wọn o wọ́n ní ká kírun ní congregation yìí a gbọ́dọ̀ fọwọ́ yẹpẹrẹ mú àyàfi tí ṣẹ̀ríà ṣẹ̀ríà excuses àwọn àwòjáre àwùjáre kọ̀ọ̀kan tí ṣẹ̀ríà faramọ́ tó bá ṣẹlẹ̀ ìlú lè fa kámá kí wọn ní congregation ọ̀dà ẹ jẹ́ ká ṣe báyìí. àwọn wo ló lọ sí ibi ọ̀rọ̀ yìí nínú àwọn onímọ̀ nínú àwọn sálàfù ìlú sàbí pàtàkì àbáwọ̀ abúlẹ̀ ìlú wọn sọ̀rọ̀ wọ́n wà ní àwọn tó lọ sílẹ̀ kódà wọ́n ní ọ̀rọ̀ tó le ọ̀rọ̀ tó ṣe kí ọ̀rọ̀ tó le lórí ìfẹ́ni tí èbá kírun ní jàmá ẹ̀sájà máa wọ̀ bí wa ń bẹ̀ níwọ̀n àbátọ́lọ́ bá ní kà ibùdó àbáṣe náà àtàwọn ní àáfà wa ibùdó mọ̀sọ̀rọ̀ àáfà wa Abu Musa al-Ash'ari àáfà wa àpọ̀ àáfà wa ọ̀záì àbúfọ́ ìmáàmù wa Ahmad bin Hanbal bàbá ibùdó azmi al-Andalusi bàbá ibùdó fẹ́mi àṣẹ́kù Islam bẹ̀rẹ̀ àwọn tó láwọn àlàyé mi àlàyé mi tó bàbá ibùdó fẹ́mi àtúndì ni pé àwọn tó ní alaka pé ká tó máa gan ṣé ṣẹ́rí tó ní ṣùrù sí ṣé hásì sọ̀la amúlà jẹ̀mọ́ ẹ̀jẹ̀ mo fẹ́ ká dáadáa torí wọ́n tẹ̀ bá kírun jẹ̀mọ́ kó lè pé àwọn àáfàá sọ̀rọ̀ tó nípa òun ọ ń bẹ nínú àwọn pé ara ń bàbá yẹn tẹ̀lé àwọn onímọ̀ sàálà kan lórí ẹ̀ báwọn pé ṣé kákìrún ní jàmá sọ̀láàtù ìjàmá kákìrún jàmá àlìyíyà sẹ́rì fóònù ní ìṣòro pèsè àti sọ̀lá àmlà sẹ́wọ̀n fáwọn tó bá rí i pé kákìrún jàmá ara ń tọ́lọ̀ ó fi gbà wọlé ni ìwọ́tọ̀ ọba dàrú ọba àti àwọn ọ̀dọ́ ṣùgbọ́n tó sẹ̀wọ̀n débi tọ́pọ̀lọpọ̀ àwọn onímọ̀ràn ni pé kèé ṣe má jẹ̀ ìwọ tó o bá dàrú kí kèé ṣe kọ́lọ̀ ò ní gbà àwọn rẹ̀ yóò gbà ṣùgbọ́n yóò fọ ní ládá rádá rádá rádá rádá sẹ́rí mo máa ń rò bí ọ̀pọ̀lọpọ̀ wa àlìjẹ́ náà àmọ́ bó ṣe ẹ wo wàhálà táwa student máa ń ṣe lórí ṣe cgpa àbí ẹni tó bá wà ní ọdẹ ọdẹ tó ní ui ní ìṣẹ́ ọ̀pọ̀ ìṣẹ́ ìmọ̀ ló ui so lápẹẹrẹ ń sọ ìdíje lọrin ní five points tàbí àwọn alẹ́bí ọ̀dẹ lọrin àwọn èèyàn ọmọ wa lé kí ni cgpa wọn yẹn ṣe ah wàlẹ́ mo ti kó for class mo ti kó sí two one second class of ah ah màá ti gbìyànjú sáàmù ẹlòmíràn wà ní sùn náà ṣe kọ́ fẹ́ẹ́ for class wàlẹ́ ìbò ni ọ̀bá ti dáa tó ká máa lé for class nínú ọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ̀ nínú àwọn sálà tí wọ́n máa ń fìyà jẹra wọn tí wọ́n bá mẹ́sì wọn jẹ̀mọ́ ara wọn ni asọ̀hábí yìí abdullahi bọ́nà umar bin al-khattab tàbí allah akbar àáfà wa máa ń fìyà jẹra wọn tí wọ́n bẹ ilé mẹ́sì wọn jẹ̀mọ́ ẹbí ní sàbẹ́ tó mẹ́sì wọn jẹ̀mọ́ tó sì fi oko rẹ̀ tọrọ ìwọ oko yìí fáàmù fáàmù tọwọ́ ti tá a lè fi wé millions lásìkò tá a wà yìí ó dẹ̀ fi fáàmù yẹn tọrọ pé wọ́n lọ fẹ́ sọ mí lórí níwájú ọlọ́run ó ní wọ́n jẹ́ kí òun jẹ̀ mọ́ ìwọ tó bá já sí pé àtàràkọ́ máa tẹ fóònù ọlọ telegram ọlọ instagram ọlọ facebook owó tẹlẹ youtube owó ti whatsapp ibi èjì kí òun jẹ̀ mọ́ lọ́ta fóònù rẹ̀ dànù kọ́mọ ló kọ́ lásà kọ́mọ ló bàbá àdèbò ọmọ fóònù bíi sá fóònù fóònù bíi two four tí wọn lè dọ̀ láwọn lẹ́yìn kan pé ọ̀pọ̀ tẹ́sí o lè rí kankan tó bẹ̀ jù bá ń lọ tọ́ọ̀bà wọ́n kan pa o lè application fóònù ni o o jẹ́ kí ló ń mọ́ o ọkọ̀ wa owó tẹ́ bá gbà tẹ́lẹ̀ ló ra ẹ torí pé fáàmù yẹn òjò ojú omi ìrìn ọjà máa ẹyọ kan ọdẹ̀ ti tọrọ tí ìṣẹ̀lẹ̀ ilé la onímọ̀ tí sọ wípé ọ̀ràn ni ròyìn tí a gbọ́dọ̀ má kí wọn máa sẹ́ẹ̀kí mo ti kọ́ sọ ọmọ aláàfin ọba ìbùkún wọn máa nínú àwọn tí wọ́n ní pé àánú nínú ṣòro tó ẹni tí ọba kírun jẹ́ mẹ́rin lọ́la láàfíà ṣùgbọ́n a ní èyí tó rinlẹ̀ jù láàrin òun ni pé kò sínú mọ́jẹ̀mú torí tá a bá lọ́wọ́ àánú mọ́jẹ̀mú àáfà ọlọ́ọ̀bùrí jù mí ọ̀pọ̀lọpọ̀ gbogbo aláfẹ̀wọ́ náà tán torí yóò á sùn àáfà ṣe fi ilá lèhùdírín lèhùdírín ṣẹ̀rẹ̀ àwọn lápẹ̀rẹ̀ ẹnìkan sùn lọ ó sùn lè tún tààtì

ṣé yọ fa àga jọ ẹ̀yìn àga ẹ̀tù lẹ́yìn mo fẹ́ jẹ ìmọ̀ mú o sẹ́wọ̀n irun kí ló kì í jẹ̀mọ́ irun mọ̀nfárì sọ̀láàtù lè fásitì ládà kan ní ọgbà lọ́dọ̀ ọ̀lọ́ ṣùgbọ́n tí òjò kírun jẹ̀mọ́ kí ni jẹ̀mọ́ ìdúrún ṣẹ̀rí ṣẹ̀rí àfaramọ́ toró sùgbàgbé ni kì í sì pọ́ màmá tábà sọ pé má jẹ̀mú ni irú ẹ̀ tó sùgbàgbé òun náà kò ní ní irun ó rẹ̀ ṣùgbọ́n à ń sọ bó ṣe jẹ́ dandan ká máa kírun jàmá ká má máa dárun kí àfi tí má jẹ tí àwíjàre sharia compliance excuses tó bá wà àǹfààní ẹ̀wájú àwọ̀ ẹ̀rí àkọ́kọ́ táwọn onímọ̀ ní wọ́n ní nínú ń tá a mọ̀ ìrún ojú ogun ẹ̀ ń bá ti ka ìrún sọ̀lá tó lè káwọ́ fèrè rákẹ̀ ẹ̀yọ kan péré ni ìmáàmù ló kì láka méjì láka kọtọ́ bá ti bẹ́yìn bẹ́yìn tó kù sẹ́yìn tá yá ẹ̀sà lámà ẹ̀yìn ọ̀gbọ̀ sórí ogun àwọn áàpù tó kú òfin kíni o wọ́n jọ ìmáàmù ìmáàmù ó kì láka méjì ẹ̀yìn ó kì láka kọ̀ọ̀kan ìyẹn ni kàìfíyà tó fẹ́ rẹlẹ̀ jù kàìfíyà míì tó wà o ẹ bá ka tí a fi kì ṣùgbọ́n ẹjẹ́ alu ẹlẹ́yọ kọ̀ọ̀kan nígbà tẹ́yìn tẹ́ ẹ wá ìrun àlàásàrì ìrun àìlá ìrun tẹ́ ẹ sọ́dọ̀ ẹyọ kọ̀ọ̀kan torí pẹ́ wà lójú ogun ọlọ́run dìrun fún yín àyídàkẹ́ kíláka kàbílá kàmì tó ń tí bẹ́ẹ̀ ó tún ní ẹkí ní german ha jẹ́bọ́ sẹ́ gbọ́ mi yé èèyàn wà nínú ìnira tí wọ́n lè fìbọn fọ́ ọba Boko Haram máa wo àwọn sọ́jà àmà ìdúkù ń Haram fún wọn ní kọjá káwà kò torí Boko Haram àtàwọn ọmọ ìyá wọn náà lọ káàkiri nílé Afa nínú kíyèsí ni pé inú wàhálà torí pé bí o tún àríwá lè dùn ọ̀gbọ̀n lórí tó nìyí ó tún ká tó ń fi bẹ́ẹ̀ ọlọ́run tó ní ká kí òun jà máa wá ìdá kọ́ńtà fíìmù fa kọ́ńtà láwùmọ̀ sọ́lá àlóòtú gbẹ̀rún ló fún wọn ní jàmá ìyẹn jẹ́ àmà pé òun ẹni tó yẹ ẹ dáná ọlọ́run yẹ tó kí ń àbá àgbọ̀ ẹjẹ́ àtúwò àdíìsì àfáàwà àbúrẹ́ rátà lórí aláà àfáàwà àbúrẹ́ rà wọ́n ní òjíṣẹ́ ọlọ́run wọ́n níjọ́ kan lọ́wọ́ à ń sọ wípé wà lẹ́bí iná fìdí ẹ̀dì jama àdíìsì yìí máa ń lágbára gbogbo wa la máa lẹ́bí wa Muhammad sallallahu sallam ọlọ́run tọrọ yẹn bìlìmú mi nínà rọ̀wú fún rọ̀hìn ànábì máa láàánú lójú pọ̀ ara pàdàbí láàánú lójú ọ̀fẹ́ káwọ́ náà gbogbo ń yẹ kọ́ sàlàyé sọ ànàbí òkè ayé ànàbí èdè condemn everybody to hellfire báwọn ọmọ ìyá wa kan ṣe ń ṣe lónìí tí wọ́n lè koko lórí ẹ̀sìn àwọn nìkan náà fẹ́ wà lùjà yọ gbogbo mùsùlùmí kó náà ọlọ́run náà ní ìyá adé fi wá o àwọn náà làwọn afẹ́ ẹnìkan tí wọ́n lọ́n bá ti fi wábọ̀ pàdé àwọn ọlọ́jà sórí ilẹ̀ ayérayé wọn anabi bíi múmi ní ìmọ̀ràn orúkọ rọ̀hìn ọlọ́kàn kẹ ọlọ́kàn gẹ aláàánú lànàbí kọfẹ́ àwọ̀ náà iló tún so débi yẹ̀wùdí yẹ̀wùdí yú tára rẹ̀ sí atọ́jọ́mọ̀ ọ̀dọ̀ anabi anabi tó fẹ́ wá àsìkò asìlì gbàsílámù ó sì gbàsílámù òní òní tí mo òní tí mo ti wá àsìkò nílé yìí wà láì kankan wá sí ilé mo kọjá wájú ilé epo gova àwọn tírélà àwọn àbí èwe ni máa ń já epo ọ́sẹ̀sì tó fẹ́ já epo èyí tó wà lọ́nà àmúlòkọ ní ẹgbẹ́ ìmáàmù Màlìkì college ní jẹ́gẹ̀dẹ̀ ẹ̀ ń bá gbogbo bá kọjá pẹ̀lú wọ́n sẹ̀sẹ̀ fẹ́ máa já epo ọwọ́ táwọn mọ́tò ọ̀kadà ti rí pé epo gọ́bà ti dé báyìí gbogbo wọn ti tù lọ rẹ́rẹ́rẹ́ torí pé ìyá yẹn òun máa ń tà níye normal price and she dey pay for it sẹ́ẹ̀ máa bẹ́ẹ̀ mú ọlọ́ọ̀gbọ́n wa wọ̀ kí n sì lọ́pọ̀ ju méjì kí n ṣe wá àdúgbò ìyá yẹn kó dé gbà slam torí pé irun tó ń ṣe ìwọ ọmọlúwàbí ọ̀fara ni àwọn èèyàn lẹ́sàtì mùsùlùmí mo tó rí pé ìmọ̀lá mi ti bu akájú kásì ọ̀lọ́pọ̀jú nìkan ṣe wá àtijọ́ kí á yan wà bẹ́ẹ̀ kó béèrè question wà láìkó di mùsùlùmí kó lè jèrè lọ́dọ̀ ọlọ́run sẹ́ẹ̀fẹ́ ẹ̀tí mọ́ tọ́lọ̀tọ̀ wà máa ń yẹ́ kúrò agí rẹ́rọ̀ ìsìláàmì dínà fàláyú kúbálà nínú wà wúwà fi láàkìráàtì mẹ́nàlùkásìrì wà láìdé ìyànta ipò ní tẹ́ńkọ̀bọ̀ níjọ́ tí gbogbo ayé tàbí wà mílíọ̀n tó bá kú lẹ́nu tí pọ́lọ̀ ní mẹ́ta yóò di àlọ́dọ̀ lọ Ah, àwọn ìyá yẹn ṣe mú láìkì ìyá yẹn àwọn èèyàn máa sọ dáadáa pa rẹ̀ kí n sì ráyè sí wá àti wọn kó bẹ̀rẹ̀ ọlọ́ tàbí kó ti ẹ̀gbọ́ wá àti kan wà láìpẹ́ kó rò bẹ́ẹ̀ kó lè jèrè ìwà dáadáa bẹ́ẹ̀ tí wọ́n èèyàn bá àkídà rẹ̀ ní problem ti fẹ́ jèrè lọ́dọ̀ là ń sọ lówó lọ́lá lọ́dọ̀ àbá yẹn bá lè pé náà tẹ bá lọ́pọ̀ nínú ibi ẹ̀ ṣe o ẹ ládá lọ́dọ̀ ọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam bó ṣe jẹ́ ni tí ó láàánú tó ẹwà wo tó fẹ́ bí ọ̀rọ̀ ọ̀rọ̀ jàmá wa ní ẹ̀yìn èèyàn wà lẹ́bí iná fìdí ibi tí mo ti bá lọ bá ṣe láàánú tó òde bí ọ̀rọ̀ ọ̀rọ̀ jàmá ní kẹ́ẹ̀sì máa wọ nǹkan mọ́ fọlọ́ọ̀ ẹ̀mí ń bẹ lọ́wọ́ fún mo ti gbà lérò mo ti pinnu ẹ̀mí jẹ́mú ẹ̀gbọ́n mi dáadáa o kí ni tí mo pinnu àmọ̀rà the hapọ̀ mi màá ní kán bá ń wá igi ìdáná igi ìsẹ̀pẹ́ ẹ mà àwọn igi tí máa ń jóná ẹ bá ti gbó korí àwọn jẹ́ ti lè fi fi ìbò kò nídìí kerosene kódà kò nídìí làgìdì pọ̀ ẹ̀ ara fìtà náà yọ̀ ọmọ jò lọ́nu kan bá ń wá púpọ̀ ẹ bá ń wá wọn di ìfẹ́fẹ́ màá wá dáná sí i mo rò bá àwọn irú ọmọ ìyá anátándáfà nàbí ìwà Ibrahim alayhi salatu wassalam tọ́lọ ní wà rọ́ọ̀dù bí ìkẹ́yídá wọ́n pètè pèrò aburú sànàbí ìwà Ibrahim ọjà ìrànwọ́ nílẹ̀ yẹpẹrẹ wọ́n bá ń dáná ẹ̀gì iná ẹ̀gì ṣé mo fẹ́ sun òkété ni àbí mo fẹ́ sun àgbàdo rárá o àbí bọ́ọ̀lù mo fẹ́ sun mẹ́ rárá kí ni tí ó wàá ṣẹlẹ̀ màá wá pàṣẹ pé ọyẹ ẹja kí o wọ́n àṣàdù ọlá ilá ìlọ́lá wọ́n wà pèrún wọ́n dẹ̀ ti dáná lẹ̀ tí wọ́n bá ti wá pèrún màá wá pa ọkùnrin kan láṣẹ fàyàwó mọ̀ náà màá ní kó jẹ lè máa mú òun ni kó ní ìrùn kó kírun fáwọn èèyàn tí wọ́n bá ti wá ń kírun lọ súnmọ̀ òkọ́ọ́lì ìlàrí jálẹ̀ ma wá ní ọyá ẹ̀yìn sábẹ́ mi ọyẹ ẹ̀jẹ̀ àmọ́ àlọ́ sọ́dọ̀ àwọn èèyàn kan àwọn èèyàn kan tí wọ́n yapa tí wọ́n wà kírun kí ni tí ó wà ṣẹlẹ̀ o fàwọ̀ àrùkọ àlẹ́ yìí ìlú ìtàkùn màá ní ẹjọ ilé wọn ẹ wọn wọn ná kí ló dé wà yé <laughs> ṣe ṣe bẹ́ẹ̀ o ànábì ní mo ti rò ó mo ti pinnu pé màá ṣe bẹ́ẹ̀ anábì ní kí ló wá fà tí mo ṣe tí ṣe ní pé ká jó ilé wọn ná àti ká tó jó ilé wọn ná gan ó tó kéré wà lẹ́bi nafsi bìyẹ́dì anábì ní mo fi ọlọ́run tẹ́mi níbẹ̀ lọ́wọ́ ẹ̀bùra tẹ́ ẹ bá sọ́jà anábì sallallahu alaihi wasallam ànàbí ọjọ́ èmi kọjá wa wàhálà ìmọ̀ ń jáfẹ́nu tiwa wàhálà ìtìfẹ́ di nọ́mà àtàwọn kíkì lọ́dọ̀ tiwa

ó ma ń búra lórí ìjọba pàtàkì anábì wa ni mo fọlọ́ búra kálí làwòyá àlámù àhàdùgbò kánìkan nínú àwọn èèyàn yìí tọ́bẹ̀ ilé lọ́ọ́mọ ní sóyà bí òye pé á kóhùn ó sì wà kírun ní o á nǹkan ńlá ni ọ̀bà mọ̀ rí bẹ́ẹ̀ ìtó tóbi òun ni ọ̀bà jáde fún ní ibẹ̀ kí la fẹ́ fàyọ́ bẹ̀ ní pé àrẹ́bí ọ̀sán jẹ́ kó yé wa pé àwọn tí ọ̀wà kírun yẹn tá a ní àbá sun ilé wọn mọ́ wọn lórí kí lẹ́sẹ̀ wọn ẹ̀sẹ̀ ẹyọ kan kí lẹ́sẹ̀ wọn jẹ̀mọ́ sẹ́wọ̀n pé ah, ààbè yàrá wọn wọ́n lè kírun yàrá wọ́n lè ṣe kí ni o wọ́n lè kírun yàrá wọ́n lè kóyàwó àtàwọn ọmọ wọn jọ kọ́mọ̀ kírun ṣùgbọ́n ìwà àkírun wọn yẹn á wà á sùn lé wọn mọ́ wọn lórí torí pé wọn fi jẹ́ wọn ṣùgbọ́n ní ìkẹ́ tó ṣe bẹ́ẹ̀ kí ni òjá nàbí ò ṣe bẹ́ẹ̀ àwọn kéékèèké tán wà nínú òun yẹn fún wọn fi nǹkan oṣù lọ́wọ́ aré ìtọ́jẹ́ pé ẹ̀jẹ̀ arí bàbá arúgbó ò lè wá kí àwọn tí ó lẹ́sẹ̀ ànábì wa ó yẹ ọlọ́ọ̀bá ni kẹ́ ànábì sọ́lọ́ wà ní wà á àwọn àfáà ní sẹ́yìn títí wọn ìwọ jàmọ́ ìjọ náà yẹn ìwọ tó fẹ́ẹ́ lè tó ká sóyàn náà ọba kì èyí tó tó wá máa ń dẹ́rù báyàn òun làdí ìsì àfáà wà àbúrò wà ní àhámọ́ ọkùnrin afọ́jú kúrò bá jẹ́mọ́ tẹ̀mọ̀gbẹ́ tó fọ́jú ṣẹ̀rí àyọ̀ ọ̀dà fún ibi ọba lè rìndé ní oríire bí tí ọba lè lọ ọlọ́run ní ń yà nínú àdíìsì Abu Hurairah wọn ní afa nàbíyà sallallahu ya Rasulallah ìnáwó láìsà lè kọ́ ìdán ní ó lè kò sẹ́ni tí yóò gáìdì mi tí yóò júwe mọ́sálásí fún tí yóò tọ́ mi sọ́nà mọ́sálásí tí yóò mú mi dání lọ kírun ní òní kò sí kí ni sáà nàbí ọ̀sọ́ ọwá ní fàṣà àlà ọ̀sọ́ ọ̀sọ́lámà á ń yòrọ̀ fún sọ́lá ó wá ní kànà bí òjọ́ kó yọ̀ǹda fóun kó sèdè fóun tó di eré ìsìn fàyùsọ́ọ̀lù níyàfọ̀ ìbẹ̀yìí kọ́ máa kírun nínú ilé fàárọ̀ ọ̀sọ̀là nàìjíríà ìgbà tó òkú rí náà máa kírun nínú ilé fọlọ́mọ̀ wà ládà áwù bọ́kùnrin yẹn ṣe wá ń lọ ànábì wa pè padà àwọn àfáà ní ká wò ó ànábì ti kọ́yọ̀ dábà wọ́n ní kó ṣe pé padà ẹ̀jẹ̀ afọ́ntùmọ̀ méjì ìtumọ̀ àkọ́kọ́ ni pé bóyá jùbìlì ìlú wa bá bí a torí pé èèyàn fọ́jú oní ọmọ tí ó nù lé ìdájọ́ èèyàn ọ̀kọ̀rẹ́ tí ó tàbí ìdájọ́ kèdèkè dìbìlù kankan wà bá ànábì wà rò pé ah, irun jama abálélẹ̀ ọmọ tí ó lé tí <laughs> ọmọ tí ó bẹ kú mọ̀ ní àtàwọn tí wọ́n ní táwọn àbá wa ànábì wà rò ọ̀rẹ́ wa fọ́jú ọ̀rẹ́ afọ́jú ẹ wá o kí lẹ̀ ń sọ lẹ́ẹ̀kan náà ẹ̀ lẹ́tí ọmọ mi lọ mọ́sálásí kí n jẹ́ mọ́ kí n nù lé ànábì ní oṣù tọ́jú alitẹ́sùn àrùnẹ̀dá á ti sọ̀la ṣé bá ń pè wọ́n kó máa ń ṣé eré mi àti yín bá àpọ̀jù bá ẹjọ́ ń bẹ lọ́rùn yọrí o anábì sọ̀rọ̀ lọ́wọ́ àlẹ́ ọ̀sán ó ní tí wọ́n bá pè wọ́n kó máa ń gbọ́ ọlọ́wọ́gbọ̀rúnlọ́wọ́gbọ̀rún háyà alásọ́lá ẹwà kírun tí wọ́n ní káwá gba ẹwọ báwọn olóṣèlú bá ha oúnjẹ ilẹ̀ ṣọ́ọ̀bù kóńgò yìí àsìkò tí wọ́n máa ráìsì kóńgò méjì ẹ̀rọ àwọn ẹ̀fọ́ ọ̀fẹ́ para wọn torí ráìsì kóńgò méjì lẹ́ta lọ́wọ́n tọ̀rọ̀ wọn lójú. tí wọ́n bá sọ káyọ̀ ẹ̀wọ́ àgbà báàgì ráìsì ẹ̀wọ́ ìyàwó yẹn tí ó jà lẹ́nu bí mọ́tò ọ̀pá ọ̀kadà ọ̀pá dàmú torí báàgì ráìsì. alábìrì tó bá sọ pé ń gbọ́ ó ní bẹ́ẹ̀ ni mò ń bọ̀ nǹkan kò ṣe kí ni ojú mi nìkan jù ànábì ní fàájì fàmádà fàájì lọ kí òun náà lọ ṣe kí ni o lọ jẹ́ pé ìrun jama tí wọ́n sọ jama afọ́jú a blind man a blind person ànábì ní ọmọ lọ kí òun jama kí ni ó wàá ṣèmi àti yín táwo ṣe kí ni o tá a blind. ìtumọ̀ ẹjọ́ ń lọ́dọ̀ ta ni o ẹjọ́ ń lọ́dọ̀ ọlọ́ tí mò ń sọ lẹ́ẹ̀kan òun nìyẹn ọlọ́run bá àlejò ọlá tó náà torí ibi tá lọ wá pọ̀ Afa níbi tọrọ ọ̀run nínú àdíjì wa Abdullahi ni ìlàmìnà ìbèrè Ọrọ yìí ọ̀rọ̀ méjì làwọn onímọ̀ sọ àwọn bíi lọ sọ àwọn kan Abdullahi lọsọ, Abbas lọ sọ tó bá Abdullahi ibùnà Abbas náà lọ sọ ọ sọ nínú ni o ọ̀rọ̀ àníbí àsálàm àfẹ́ tó tí wọ́n pè kí ní gbà ilá ta wáyé nínú àwọn ẹjẹ́ ìnífẹ́ tí mọ́mọ́ wá bí ẹgbẹ́ mọ̀sóòdì wà tó mo ti dákọ̀ wọn níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí nínú àwọn àgbà wa tí wọ́n lè lórí òun jẹ̀mọ́ alẹ́ gbọ́dọ̀ máa kí òun jẹ̀mọ́ ọ̀rọ̀ yẹn ni làáfà wa kò lẹ́gbẹ̀ẹ́ mọ̀sọ̀rọ̀ jẹ̀mọ́ ẹ̀jẹ̀ agbọ́n tó sọ àfà wa ní làkọ́dírọ̀ àìtùnà wà máa yàtà kálàfù àní sọ́lá ìlàmù náà fi kún kọjọ́ òlímọ̀ nípa kúhù àwọn màrí ibùn wọ́n ní sẹ́ eri jẹ̀mọ́ yìí nínú tá a mà rí wa lọ́dọ̀ ànàbí àṣàlà ni pé ẹnìkan ò ní yé máa sépa àwọn jẹ̀mọ́ kó má máa kírun jẹ̀mọ́ kó máa míìsì ìrun jẹ̀mọ́ àfi mọ̀nàfíkì lè kírun jẹ̀mọ́ wọn mọ̀nàfíkì tá a ti mọ̀ pé mọ̀nàfíkì gidi lélẹ́yìí kéde mùsùlùmí gidi tí ó bá láti bá ń sọ òrùn yóò tọ̀ lọ sọ́ọ̀sì dísẹ́mbà onípọ̀ fẹ́ jẹ sẹ́kẹ̀ eléyìí èsì mùsùlùmí gidi ọjọ́ ni mọ̀nàfíìkì abala rẹ̀ tá a mọ̀ pé kò lè lọ mọ́sálásí àwọn tó lè mọ́wàá kírun jàmá nìyẹn ó ní sẹ́yìn tẹ̀lé ìkọjá láàárẹ̀ kò mú èèyàn méjì láyé àwọn sàábé ẹ̀ máa já láàárẹ̀ sẹ́yìn tó máa ń ṣe ẹnì kan ó jò lápọ̀ ọ̀tọ̀ ẹnì kan ó jò lẹ́kọ̀ọ́ aláàárẹ̀ ọwọ́ aláàárẹ̀ wọn á wá sí ní wọ́n sá tí ó fi dé mọ́ fẹ́ kí o lọ́nà abdullahi wọn lọ wọ́n ní sẹ́ẹ̀rí iná rọ̀ṣúlá lọ́ọ̀yì sọ́lọ́lọ́ wàsálàm alámàná súnáná wọ́n lànà bí kọ́ wa ní àwọn súnà àwọn ìlànà òdodo téèyàn ò fi ní sínà. wọ́n ní wàyí ná ní súná nílùú dá àsọ̀látù fílímọ́sídì alẹ́bí yóò ábínú fi ààrẹ ní ká máa kírun mọ́sálásí tí wọ́n ti ń pè wọn kọjá pé a máa bá wọn kírun jàmá ń bẹ̀ wọ́n lára sánà bí kọ àwọn jàmá sáré àbá rẹ̀ tẹ́ ẹ dórí afọ́jú kí wọ́n ní kọ́ lọ ṣe wọ́n ní kọ́ lọ kí ẹ wá já bọ́ màsáyà àáfà lára àwọn kan nínú àwọn sálà mú Abu Hanifa ìmọ̀ mọ̀lì wọ́n mú ṣàfi àtàwọn míì àwọn dúró lórí pé kéèyàn ò kírun oúnjẹ mọ́ wọ́n ní kìí ṣe ń tá a gbọ́dọ̀ fọwọ́ yẹpẹrẹ mú o wọ́n ní nínú kọjá súnà tó mọ àkàdà àwòfárídú kìfàyà súnà tó mọ àkàdà àwòfárídú kìfàyà nínú kọjẹ́ emphatic sunna jẹ́mọ̀kìlá pé o emphatic sunna tá a gbọ́dọ̀ má fọwọ́ yẹpẹrẹ mú irú ẹ̀ ní ká kí òun wíkì rù ẹni tí èbá kí wíkì rù ìkùnà sí kìlò òun náà wíkì rù èso ọ̀nà yẹn ṣùgbọ́n àbúrò kíni o àbúrò ọ̀nà yẹn lọ wọ́n là gbọ́dọ̀ fọwọ́ yẹpẹrẹ mú mo rò pé clear bí o clear pé sunna mọ̀ á kádà ni tàbí ká ní ọ̀ràn yan fífó communal obligation tá a bá wà láwùjọ kan tá a bá ti láwọn mùsùlùmí tí wọ́n kóra wọn jọ ní last time àwọn tó ń kí ìrún ládàá kí ẹ pé bóyá ọlọ́run lè forí jù wọ́n jẹ́mọ́ tá a bá wò náà pẹ̀lú àwọn àdìsá amúwá yìí alẹ́ èèyàn kọ́ lójú tí wọ́n tún lọ sí ọ̀nà ọ̀lọ́kí ọ̀nà tí wò tó wá sọ pé ọ̀fọ̀ lójú ọwọ́ àwọn ẹ̀sìn àáfàá nítorí gbogbo àwọn àáfàá tí wọ́n sọ báyìí náà àwọn náà láwọn ẹ̀rí kan tí wọ́n lò ṣùgbọ́n bẹ́ẹ̀ yẹn kọ́ ni mo fẹ́ lọ ibi tí mo á fẹ́ lọ ni pé ká ju àwọn màsáyì lórí ọ̀rọ̀ ọ̀rọ̀ náà yìí káwa ara mọ̀ kọ́lọ̀ kó ta àwọn wa sọ́nà ẹ̀yin arúfẹ́ ọlọ́run àáfàá ní kákìrì oníjàmọ́ yìí ó ní àwọn àlàáwá àmì alẹ́sì tùsáàyè ó ní àwọn irinṣẹ́ tí máa ń ran lọ́wọ́ láti máa rí ohun kí ní jàmá jàmá fẹ́ gbọ́ mi yàrá ẹ̀gbọ́n mi yé àkọ́kọ́ nínú tí máa ń jẹ́ àrìnrìn jàmá òun ni kéèyàn ní máa ń ètò jìnnà kí la gbé o tọ́lọ́rọ̀ ó jẹ́ kéèyàn gbọ́ ẹ wo àwọn èèyàn tó máa ń ṣẹlẹ̀ èwo ni àwọn android ní wa ń lò ó ti ní different applications yes or no application máa pè wọn ẹlòmíràn fọwọ́ padà ó tún sùn lọ tàbí ó ń bá Chelsea àti Arsenal tó wù lọ nìyẹn àwọ̀ bọ́ọ̀lù ìkànlẹ̀ tèbí ìrùnṣá yìí ni wọ́n ti láàlé kí láago kan òru nínú abá ti àgbo bọ́ọ̀lù àgbo àbọ̀ méjìlá kálukà ní á ah, ìjọ tó bá ń wéèrè pé á ah, àlùwọ́n pa lónìí olú nkankan o àáfà gàrí àtàkà ní ọ̀jẹ̀ tó wá délé o tàbí kó bisikíìtì mú gàrí á àlùwọ́n ah, pa lónìí inú rẹ̀ àwọn ẹ̀dùn àti dérí ìpamọ́ àwọn lọ pátápá kálukọ́ wà á lọ lé o ò ní kí oúnjẹ mọ́ o inú oní ọ̀padà lọ kí sọ̀láàtù lè fásitì yóò kírun èlónì níjọ́ tí wọ́n bá lù wọ́n ń bọ̀ bá lọ bọ́ọ̀lù pé ah aláìbọ̀ ìyẹn ba bọ́ọ̀lù ajẹ́ ni àkóòtù ah, yẹn ló kó bá wa kálukọ́ ọ̀bànújẹ́ lọlé irú wọn náà tó kí èèyàn ibi dídú à nígbà ka kábọ́jọ́ lọ kí wọ́n ìmánì agbọ́dọ̀ ṣe ìyẹn jára jẹ́mọ́ sábà ní lọ níta òun ni ká plan wa plan rẹ̀ tí mo mí ni pé yóò ti àsìkò òun lẹ̀ lápẹẹrẹ ń sìn àwọn tá jẹ́ proprietors ọyẹ káàtì yóò tù wá ní sẹ́ńtì bó pé ọmọ ìdìbò one one thirty one fifty àlọ́ kí zuri gbogbo ọmọ náà dẹ̀ ṣe kí ni o wọ́n á sàlùwàlà àwọn táàpù náà ṣe kí ni wọ́n ti rún jẹ́mọ̀ à ń ṣe afternoon class à ń ṣe extra lesson tẹ irú àsìkò bíi after four làlátàrí tó gbogbo extra lesson tẹ ẹ bá ṣe tóbi dàsìkò òun kí lẹ máa ṣe jẹmọ́ ẹ máa sọ ẹ̀yin àná kó mọ là ẹ ń ṣe nìkaì ó máa ń dùn táwọn àfa àbá torí owó tí wọ́n fẹ́ gbà lónìí tí wọ́n wá lọ kí òun wàláì yóò rí bákan irú ẹ̀ ti ṣẹlẹ̀ last week àwọn àfọ́ òsì lọ kí zúrì torí bá wà lóde wẹ́nì wọn lọ kí ápù àwa lọ kí zúrì àtó bá wọn bẹ̀ nígbà tí bá wọn lè dúró ìjà àyà àbájá àmọ́ lẹ́tà làkọ́ mi wọlé àlàáfà ìṣòwò tó lọ kí owó náà ń jà àti àbẹ̀tẹ̀ fún wọn yìí iná wà nínú ilé jẹ́mọ́ àríkẹta bá wò ó gbogbo ń tá a bá ń ṣe kaplan láìfù wa kọjá pásíkò oorun jẹ̀mọ́ yóò ṣe kí ni o yóò yọ mẹ́ sáàrẹ́ tó wọn pẹ́sọ àtàírù jẹ̀gá ní sáàrẹ́ tó wọn pẹ́sọ àtàírù jẹ̀gá nítọ́ yẹ kí bèrè ní pé sáàrẹ́ tí ọmọ pòfẹ́sọ àtàírù jẹ̀gá wíì pòfẹ́sọ àtàírù jẹ̀gá fọ́mà ẹ̀ ẹ̀ sáàmù àtàírù jẹ̀gá ẹ bá ń fún ní máàkì ẹ bá ń fún ní SLS kí mo ní kẹ́ bá ń fún jẹ̀mọ́ ẹ bá ń fún ní A1 plus kí mo ní kẹ́ bá ń fún sẹ́ǹkọ́dọ́ tèmi ní okùn mọ́ tí ó gbà lọ́dọ̀ ọlọ́run fún kéne fún bó ṣe lo tí mo sọ yìí nígbà tí wọ́n fẹ́ kéde ìbò ní 2015 abẹ́ẹ̀ ti gbàgbé ni nígbà àbárí kọ́fẹ́ wọlé alákọ̀ọ́kọ́ lọ́fẹ́ ọ̀rọ̀ sí ti Jonathan àyà gbogbo wa ká òkè tẹ́ rántí gbogbo àtàwọn àbí èso méèké ọ̀dìdì ijọ́ mẹ́ta iná fi collection converse ẹ̀ nàìjíríà abẹ́ ti gbàgbé ní ẹran ti olúbébé episode olúbébé jẹ́gá is tribalistic we can't save him. i can't save him. hey jẹ́gá is partial professor asairu jẹ́gá ó ṣó pé mùsùlùmí gidi ni gbogbo àsìkò oorun ó fi bírèkì bẹ́ẹ̀ abẹ́ ti gbàgbé yóò fi break lásìkò zúrí àásírì tó fi jẹ́ pé à ń ka election kò ní jẹ́ àsorí búlọ́dọ̀ ọ̀tá ni o ọba tí ń jẹ́ àlá jẹ́mọ́ ẹjọ́ ní nàìjíríà kílẹ̀ rògbò tó dẹ́líkéètì tó ìbò tá a fẹ́ ti declare number one orílẹ̀-èdè wọ́n sì ń ka election <laughs> for complete three days ìgbà tí bọ́ọ̀dọ̀ òrùbẹ̀bẹ̀ tán tó fẹ́ rùbẹ̀bẹ̀ láìsí táwọn ẹni jẹ̀gá mọ̀sùn the guy is partial the guy is tribalistic ẹ̀rí pé àtúrò pé tí wọ́n lè da ìbò ìlú dẹ̀gá tó ń fi ọ bírèkì sàtìkò ìmọ̀ tó tó fẹ́ lágbára tó à ń ka ìbò títí orílẹ̀-èdè iléeṣẹ́ ọ̀rọ̀ wa pé ọ̀pọ̀lọpọ̀ wa ìmọ̀ọ́nì wa ní problem lẹ́yìn ká ní ìmọ̀ọ́nì tàṣíkùl baramij we need to plan and organize our activities in such a way that it will give room for what? Congregational prayer. Ẹ plan gbogbo tẹ bá fẹ́ ṣe kí wọ́n ẹ̀ ń fi súná ọmọ, ẹ̀ ń ṣe wedding, ẹ̀ ń ṣe wànímọ̀, ẹ̀ ń fẹ́ dọ̀bí afáàtì sùkúù. Èmi náà pòfàìtọ̀ sùkúù lèmi náà kọ̀ọ̀sẹ̀rẹ̀ bẹ́ẹ̀ rí alhamdulilayi kí àwọn àtúndì pàṣẹ náà yàgbà sí àwọn ànílọ kírun á sọ ọ̀pọ̀ àlọ́ kírun ni kéènì ló lẹ́fẹ́ gbà lọ́wọ́ àwọn òbí fẹ́ sórí ibú lọ́dọ̀ ọlọ́run fẹ́ lè gbàgbìjẹ náà lọ́wọ́ wọn wọ́n lè fọyé fún ìdáhùn kàndé fẹ́ fún ìdáhùn àpọ̀ yìí owó tí wọ́n lẹ́fọ́ tí ó tó tán náà fún ìdáhùn tá a bá nke ẹlẹ́ẹ̀kejì ni pé a plan gbogbo activities wa in such a way tí ó fi fi o àsìkò oorun jẹ̀mọ́ ó ti lérò jẹ̀mọ́ òbí méjì ẹlẹ́kẹta òun ni lẹ́kọ́lù ní nǹkan dá mi lójú ọ̀pọ̀lọpọ̀ wa tá a bá ń a fóònù wa ò lójúmọ́ ọmọ adé ní thirty nine yes or no yes or no o tó bẹ́ẹ̀ wọ́n bí ọdá akọ mọ́ ìyẹ́ fóònù ọmọ dà thirty application GTB ti UBA ti wà WhatsApp nípa hundred yóò tó pé ok group class wa assignment ti yóò tún wò sí family mẹ́sẹ̀jì ti wọ̀bẹ̀ táwọn set second tí mo ti parí bíá 20 kòkòrò gbáǹdì yóò tún wo kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ọ̀tọ̀ yóò wo facebook yóò wo group kan ní facebook ẹ wo bá a ṣe máa ń wo fóònù wa gbogbo ògbà yẹn dèmọ́ ṣe ń gbọ́bi yé ẹ lọ́dọ̀ wa. ìran jama'a àgbọ́dọ̀ pàtàkì gbangba torí náà gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí láti jẹ́ kí irun jama'a kó máa rọrùn fún wa ọlọ́run kó ṣe ní ìrọ̀rùn àti láàánú a máa plan program wa in tí ó ṣe kíkí nílẹ̀ fún wa pé àsìkò tí òun kọ̀ọ̀kan gan tó tí òun kọ̀ọ̀kan wọlé bóòlù òṣèlú mọ̀ ọ̀bọ̀mọ̀ wa lọ́wọ́ kọ́lọ̀ bí a sọ rí àwọn abọ́sọ́dọ̀ ẹ̀yìn obìnrin kò ní dáa kámọ́dọ̀dọ̀ fún un àáfàá ní kúkú sọ láti ìjàmá lè nìsà mo fẹ́ ká kílẹ̀ àrẹ a ní ọ̀rọ̀ yẹn ká kí òun jẹ̀mọ́ rẹ̀ adìláwà fún àmì ọgbẹ́ ọdún fún máa kára àbáríkò ti fa ayà ni ṣùgbọ́n ètò rẹ̀ lẹ̀ jù pé ká mọ̀ fọwọ́ yẹpẹrẹ mú wọn jẹ mọ́ tá a bá fẹ́ jèrè lọ́dọ̀ ọlọ́run tá a fẹ́ kí wọn ó pé dáadáa tá a fẹ́ jẹ́ mùnáfíkì gẹ́gẹ́ bí dígbò mọ̀sùlùmí sọ àtàwọn nínú àwọn sọ̀hábà àwọn àfáà wa lẹ́yìn tẹ́ ẹjọ́ ẹ gbọ́dọ̀ bá wọn mọ̀sáyé mọ̀sáyé ló alákọ̀ọ́kọ́ lódodo kèé ṣe ọ̀ràn yà bíi tọ́kùn òun ni kóbìnrin kì í jàmá ìrùkú èèyàn yẹ kó bá pọ́blẹ́mù àti ìrùkú yẹ kó bá pọ́blẹ́mù àwọn àbá ní kí èso ọ̀nà ìkóbìnrin ọlọ kí òun jẹma ṣùgbọ́n àwọn obìnrin náà lè kí jẹma wọ́n lè ṣe kí ni wọ́n lè kí jẹma wọ́n lè kí jẹ̀mọ́ láàrin ara wọn àìdá nínú mọ́sálásí àti nínú ilé bọ́yá wọ́n jẹ́ mọ́sálásí ìmáàmù ti kírun tán wọ́n sì wò balẹ̀ kọ̀sáwọn ọkùnrin tí ń kírun wọ́n wo wájú kọ̀sọ́kùnrin tó ń kírun jẹ̀mọ́ àwọn náà lè tora wọn ìmáàmù wọn ò dúró láàrin wọn á kírun jẹ̀mọ́ àfáà ní ṣùgbọ́n láàkìn yusra wùlàwù jàmáà bílímọ́sì kálífàlì imam àáfàá ní bó ṣe jẹ́ pa ní èso ọ̀rẹ́ yẹn ẹ má sì wà gbọ́ o ṣẹ̀rí àyọ̀ ọ̀dà fáwọn náà kọ́ máa kí wọ́n jẹ́ mọ́ mọ́sára lẹ́yìn máa ìyẹn ló wá fà sí ànábì wa Muhammad sallallahu ó ní látẹ́mù náà ó mú ìmá àwùlọ́ yìí masajid Allah ẹ̀yin tẹ́ sọ pé ní máa ní ìjọba lọ ẹ wá o anabi sallallahu alaihi tí yín gbọ́ o ẹ má ní yín máa ní ìjọba àtànàbí lọ kódà nínú àbá dáadáa tíyàwó bá mọ̀ ọ gbọ́dọ̀ ọmọ lọ tó ti ní ọmọ lọ ìwọ náà ti kó ṣùgbọ́n béèrè tí ọba lọ kí òun jàmá mọ́sálásí wálé yá kúrú júnà tàfi là wẹ́rọ̀ mọ́tàbà níjà ẹ ẹ gbọ́dọ̀ ló pa fún ẹ dẹ̀ gbọ́dọ̀ wọ ìjáàbù tí ó bo ìhòòhò yín jàmá so clear alóbìnrin sẹ́ tí yọ́ọ̀bà lọ kí ìrun ní jàmá wàlíyá kúrú júnà tẹ̀fìlà gẹ́rọ̀ mọ́sálásí mutabarijat àáfàá nírú àwọn obìnrin tán fẹ́ lọ kírun jàmá àní ẹ lọ dá àdánwò lẹ̀ nínú mọ́sálásí ẹ lọ ìjáàbù yín ẹ sì gbọ́dọ̀ ló pẹ̀fúùmù kọ́mọ̀wá di pé pẹ̀fúùmù sísà mẹ́wàá wá mọ́sálásí láti wájú èèyàn kẹ̀mẹ́wẹ̀ àwọn sísà wo yẹn náà ilé ìsúwìsì yẹn sá ẹ fẹ́ dá wàhálà alẹ́ kọ́mọ̀dì ẹ̀pá náà ẹ̀pá náà wọ́n ó ní káàlù ó wá wọn fi tọ́ọ̀tì àti mọ́tò àwọn ilé ìtara wọn. àáfàá nìyẹn nìkan tó kọ́ ní fíìlì bá ti sọ àbíyá aláàárá wọn sàbí obìnrin wọ́n wá máa ń kírun jàmá nínú mọ́sálásí ànábì sallallahu alayhi alihi wa sallama nínú Madina jama ìlú káwọn obìnrin wá ní wọn ní sábò àwọn àbí àwọn obìnrin àwọn sàbẹ́sẹ́ pàápàá wọn máa ń wá kí wọn àsùnbà mọ́gíríbì ìṣáì torí àwọn ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta wọn níròyìn tọ̀pá wọn pọ̀ ìròyìn àkọ́kọ́ a máa ń kéwú sókè bẹ́ẹ̀ imam usually recite Quran chapters and verses aloud imam ó kéwú sókè yìí ìyẹn ló fà á ilẹ̀ Yorùbá la ti ní ṣòro sẹ́rẹ́ ni tó bá kírun lẹ́yìn ìmọ̀ọ́mù tó mọ Kùránì ká dáadáa ìmọ̀ ni yóò fi mọ̀ ẹ̀lẹ́kùn ẹ̀ bá ń kírun mo ti kírun lẹ́yìn ìmọ̀ọ́mù àti tí mo kà sọ́rọ́ tó lè ká a ìmọ̀ọ́mù lọ òkú báyìí ìbànújẹ́ sí ìlè báyìí torí bó ṣe ara ń ka Kùránì yẹn inú mi ti dáadọ́ ọ lọ òkú báyìí áà àti kọ́mọ̀dọ̀ òkúrò ìwọ̀n bá yàtọ̀ káàkiri ẹ̀bá ìwò ìjì mẹ́bọ́ iye láti rí àwọn sọ̀hábà bí ìyá wa ó sù láì àtàwọn ní tí wọ́n rí àwọn súrà tó ń lé ẹ̀yin tẹ́ ẹjọ́kùn ẹ sàkíyèsí súrà mi tó bẹ́ sọ yìí súrọ́tù ìmọ̀ sàlá àti súrọ́tù wàhálà súra méjèèjì wọ́n ní kankan ìkọ̀mọ́n fẹ́ máa bẹ̀rù jẹ́mọ̀ta lọ́wọ́ tó ní ìkọ̀mọ́n a particular verse was repeated severally in those two chapters sẹ́rí ẹn tí ọba ha dáadáa tí ọba asúra méjèèjì tó bá jẹ mẹ́rẹ̀ẹ́rù ẹ̀rẹ̀ kọ̀rẹ́ẹ̀tì ẹ̀lẹ́ẹ̀mẹ́wàá ni bàbá lè máa mú ọmọ gbé sunday fún torí pé the same verse repeated several times ẹsẹ̀ tẹ̀ máa rò pé ìwọ́n bá twenty six twenty eight thirty sábàtúndà rẹ̀ kan yóò tó kọ́ mú yóò You di thirty three lápẹ̀rẹ̀ thirty five yóò tó wọlé bá thirty eight èèyàn máa ń sọ díẹ̀ ti suratul wailu the ìdè ìmùkàbìlì Allah suratul fàbí ayé aláìrọ̀ wípé kúmọ́ kúkà bíbá ẹ̀ mọ̀ wá wo ìbò lẹ́fẹ́ dùn kọ̀ọ̀kan àwọn sàábí obìnrin wọ́n láwọn á súra tó ìmọ̀ràn sàláàdì lẹ́yìn ànábì wa Muhammad lẹ́yìn tani jọ̀wọ́n ànábì wa sọ́kọ̀ lọ́wọ́ àlẹ́wà àlẹ́wà sẹ́ẹ̀rù bẹ́ẹ̀ kan náà lọ fún jàmá sàríà jàmá bó ṣe kọ́ mọ́ gbárí tó kò lè amúrù sàláàdì lẹ́ẹ̀kan lẹ́yìn tani ọ̀ mùrùsálà wà lẹ́ẹ̀ ó ṣe ti o ó tó bẹ́ẹ̀ ẹ̀ẹ̀kan náà mo sì ra ìwọ irú ọpọlọ wo lọpọlọ rẹ orí alóòótọ́ tó ti wá jẹná ọ́sẹ̀sẹ̀ tó ní pé ìbò ni fábí ayílẹ̀ wà nígbọ̀ bá tó ó ti tó tó tó tó tó tó tó fún òṣè tó rò kó orí tó ó tó lè yẹ ìjọ kan ṣùgbọ́n àwọn tẹ̀ sọ́ra fún àlìsìlá wàtàbàwọ̀ wọn è lọ pọ̀ sọ̀rọ̀ wọn ò lọ ṣe beauty contest wọn lọ ṣe beauty display wọn ò lọ ṣe ornament exposure wọn lọ ṣe lọ́ọ̀mù <clears throat> àwọn àfáà ní ìpínlẹ̀ tó lè wà ń bẹ̀ àwọn àrùn tá a máa ń kí lóòrùn ní tí èbá sọ fún kí ọyọ olóbi kó kò tó ẹ kéèyàn ọgbẹ ẹ sáńgbà sí pé ọmọ ojú kọ ọmọ ẹwọ mi lọ ó yẹ ká sáńgbà sí àsìkò yẹn ìsásùkò tó yẹ kọ ọmọ wa ràn jù mẹyàwó yàwó torí bẹ́ẹ̀ yìí ń tan jẹnẹrétọ̀ ayáàlẹ̀ sí jẹnẹrétọ̀ wà ní. ọkùnrin tí ìbá ṣe pé nǹkan ti ṣe àmọ́ ràn jù mẹyàwó yàwó ní àsùnmá àfà ìwọ ẹsẹ̀ jí ni sápá ni ọ ni ó dì má bẹ́ẹ̀ dì kọ́ ọmọ ẹgbàá rẹ̀ sí jẹ́sàárì sọ́ọ̀ àpá wọn ni wọn máa gbà ó lè máa gbà àwẹ̀ ní ojúmọ́ ó lè gba olùdíje rájá bù àpá ni wọn ó lè gba gbogbo ṣàbọ̀ ó lè gba àwẹ̀ ó lè má gbà àná bí ìdàwúdà kọ́ ọgbà rẹ̀ jọ́kan kọ́ ọjọ́ ọjọ́ kan ó ṣe gèrègèrègèrè lára rẹ̀ ó lè fi nẹ́tíwọ́ọ̀kì lọ́ọ̀sà wálẹ̀ ní kọ̀fẹ́ gbáwẹ̀ ọ̀fẹ́ máa ranjú máa wo obìnrin olóbi nǹkan ti ọ̀nà máa gbà àwẹ̀ tọ́lọ́ òfin kò lówó tọ́ọ̀bá ti arẹ́dẹ́ àti gbà àwẹ̀ àáfà máa rẹ jù rẹ̀ ńlẹ̀ ọ̀ọ́dẹ̀ lójú Facebook gan ní YouTube gbogbo àwọn bíjẹ́ ti máa wo àwọn fídíò kì fídíò yẹn ọ̀ọ́dẹ̀ jù rẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ ó lè sọ̀rọ̀ àjẹ̀rẹ̀ tó lè àtàkì lọ́wọ́ ti wà ní tẹ̀ wọ́n kọ́ ọmọ wò wò kú ọlọ́mọdé aṣọ òkú ayáàtọ̀ ìsànú wa yá sọ nílé wò. àwọn àfáà ní kímọ̀ fún àmì gómìnà ó kí òun jẹ̀ mọ́ tọ́ba já sí pé wọ́n á tán rẹ̀ kọ̀ọ̀kan sẹ́yìn fáwọn ìjà sára àmọ́ ṣe wá àtìlẹ́yìn rẹ̀ ẹ bá rántí tó tó ṣe wá tó kí n tó ka ọ̀rọ̀ tó nípa àtúmọ̀ báwọn obìnrin náà sọ̀rọ̀ fẹ́ẹ́ pé mọ́tọ́lá ń sí àdìpé ká àwọn àrùn tí wọ́n sọ lápẹẹrẹ èèyàn ọgbọ kìrá àmọ́ ó lè tún lékún tí kúrà ní òbí lọpọlọ ẹ̀yìn irun ó tún bá yàn sọ̀rọ̀ ọlọ́run ìyẹn tó séèfù èèyàn bí i à ń kírun ti picture níbi tí distraction pàápàá lẹ́yìn ọ̀gá sábà ti múná dé tí wọ́n ti máa play fújì lọ́tọ̀ disco ló sì takasúfè níwájú reggae lẹ́yìn ọwọ́ adé mọ́sálásí is free from all evil tó lè distracting kí ló burúkú bẹ̀rẹ̀ lọ kí o mọ́sálásí à ń sọ ilé yìí kìí ṣe haramu kakọ mọ́sálásí kájọ àyè obìnrin kìí haramu làáfà àti síra wájú mi pé yúṣọ̀rọ̀ láàkìn yúṣọ̀rọ̀ òlàwùn náà aljamaa

wàláì àárín dáadáa ṣùgbọ́n abẹ́ náà kọ́ gbà sẹ́wọ̀n èèyàn rí nǹkan lò tó mọ́sùn bọ́ọ̀lù ọ̀gbà torí bàtà wà lọ́dà gíláàsì àìfà àwẹ̀ monday thursday àgbà nẹ́ẹ̀fílọ̀ àáṣe tó ráàrin túdẹ́ǹtì mùsùlùmí láwàgbé mosque mosquite lè ní proudly mosquite ìgbà táwọn àwọn àgbẹ̀ lọ́rin àwa ní mosquite id card màá sọ̀tọ̀tọ̀ nínú ọ̀nà bọ́yá mo ní ilé tí bá ń tún dọ́kúmẹ́ǹtì rẹ̀ lọ ni <clears throat> tọ́lọ̀ bá tiẹ̀ lé níjọ́ kan ní ìwé orí sábẹ́ǹtì kì àwa mú fáwọn mọ́skáì wà láyà ní mọ́skáì bá yẹ ká inú tí wá sì máa ń dògbé àwa mọ́skáì inú mọ́sálásí làwọn máa ń sọ àfà alọ́sẹ̀lì àìsọ̀dẹ̀ dẹ̀dẹ̀ rẹ̀ ká lọ wẹ̀ bẹ́ẹ̀ sọ tọ́lá láyé bọ́ọ̀ fẹ́ ti náà fi wọ́n ti pèsè sára wọn lọ ìtàbá ara kálẹ̀ lé kágbó ti jí lò torí wọ́n tọ́ ọba sọ pé òní ti náà fi làgẹ́ ọ̀ọ́kẹ́ mọ̀ pé òní kìíní àwọn òkùnkùn ti ti jí látàgbo mẹ́rin ẹlòmíì ò tètè láago mẹ́ta nígbà ọba kárò ìtàn kó mọ́ sùn ó sùn láago mẹ́ta àbọ̀ irú àwọn sípàsì wa náà pẹ̀láwọn ẹ̀ka ń tàfẹ́ máa ń ní lọ́sẹ̀lì gbà mí we normally encourage them and ọ̀pọ̀lọpọ̀ wọn just padà ní ìtumọ̀ bẹ́ẹ̀ àpàwọn tó yẹ kí wọ́n bá gbé láàrin ara wọn tàbí báwọn fúri bẹ́ẹ̀ bí àwọn àti ó fún wọn sábà kí wọ́n mọ́ sábà sí ìyẹn máa ń jẹ́ kí wọ́n lọ́kọ́ sí ìdí àtúgbọ́ wà sí wọn aráyè fúri pẹ̀lú ìmọ̀ni wọn ráyè sí làwà àwọn ọmọ náà ṣùgbọ́n àmẹ́bí tí ó yé lórí ìlú pé ìrún tó bẹ̀rẹ̀ bá kí nínú ilé ló ṣe kí ni o lólórí kí ni kí mọ̀tọ̀ wà bẹ́ẹ̀ inú ilé rẹ̀ kò sí fújì bẹ́ẹ̀ kò sí píjọ bẹ́ẹ̀ kò sí distraction bẹ́ẹ̀ ivu kò sí bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n tó ní pé bí ọ wà ó ní fírídọ́ọ̀mù sọ́ọ̀sọ̀ pé ní olè rẹ̀ lélẹ́yìn irú ẹ̀ máa ń ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ ẹ̀yìn tẹ́ wà sí tẹ́lù tó bá já sí páàrin àwọn ọ̀tá ọlọ́ọ̀lẹ́ ṣe kéde o lè gbé ìwọ́fẹ́ kí ìrọ̀rùn àdúgbò ọlọ́run péré onílógún ìwọ ni wèrè tó nílógún ìwọ náà yà ní ẹgbẹ́ ọlọ́run ní gbogbo onílógún ọ̀yà ọlọ́run rẹ̀ wọ́n dára ìwọ máa ṣe wèrè lẹ́kọ̀ọ́ ya wèrè wọ́n náà já àdámọ̀ torí náà àwọn àfáà ní òfin tó obìnrin náà lè kí wọn mọ́sálásí tí hikima bá ṣe kéde o tó bá wà mbẹ mo lè sọ díẹ̀ lórí hikima yẹ bíi pé àwọn àwọn bá rí pé fitinẹ sábà bẹ̀rẹ̀ isu magidi ṣáà ìmáàmù òkè sókè yóò lè wà fún ní bí amúra ní òṣogúnmẹ̀ wọ́n sọ̀rọ̀ ọlọ́run lẹ́yìn òṣogúnmẹ̀ a máa free kò ní sí distraction kò ní sí àpéjúdí kò ní sí àráwòràkáwòrán kò ní sí pé ẹnìkan já wọlé lọ́kùnrin àti lọ́kùn sí sex torí pé ó sẹ́ẹ̀lì sáà ń gbé àtàwọn àtàwọn máa fẹ́ wọ́n gbé bẹ́ẹ̀ kò ní sí nǹkan tí ò ní jẹ́ kọ́kàn wá ó sì ń bí irun ìrún tó bèèrè bá kí fún olé ló ṣe kí ni o àtiwọ̀tọ̀ ọba wà ní rẹ̀ èmi náà ràgbọ̀ tó ti bá sì kọ̀ọ̀dé pé so ẹ̀yin obìnrin ẹgbọ́ ààrẹ òde bá wọn pé lódodo kìí ṣe ọ̀ràn èèyàn fẹ́yìn sọ̀rọ̀ mi àbí òyìn ìrún tẹ́ ẹ bá kí lé lórí jù ṣùgbọ́n máa bá líkà yúṣọ́rọ̀hùn làkúnná àlìjàmáà ìjìmọ́lá ìrìnlá ìjòkó lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àfa kọ̀ọ̀tà kò ní bẹ́ẹ̀ ṣe kírun kẹwọ́n ti sọ ìmọ̀ọ́mù yóò dùn láàrin lé o káwá rándọ̀ báyìí pẹ̀lú àwọn ẹ̀rí kọ̀ọ̀kan mo mú wá àtàwọn ètí mi láǹfààní àti mú sọ ní Muhammad Sọlọ ẹ máa ẹ máa gbọ́ nǹkan o sẹ́ẹ̀rí inú tá a gbọ́dọ̀ lọ gbọ́ yé ara àwọn màdáhìlù ṣàìkọ́ ẹ ò kéwòn ti fẹ́ round of lecture yìí mo fẹ́ kẹ́ ẹ gbá àárín yìí dáadáa ìwọ tó o bá di pẹ̀rùn jẹ̀mọ́ ti ń bọ́ ọmọ lọ́wọ́ èṣù ti ń gbọ́ ọmú jẹ̀mọ́ tí mo pè é ẹ lọ sọ́jà àwọn tó kù bá ń gbá mú nínú tí ọ̀pọ̀ lè fún wọn ní ká máa kí òun jẹ̀mọ́ ẹ wà àwọn ọmọ ìyá wa kan mọ ní sùn gbẹ̀yìn èèyàn ìmú ẹ̀ ẹ àwọn báwọn àwa àwọn wa wò pé á ah, wà lẹ́yìn ọmọ ìdá kí ni ọmọ ìmọ̀ kọ́ ka ọ̀wà òní mímọ̀ pẹ̀lú ọ̀rọ̀ ọ̀rọ̀ àtọ̀wà mi kí ni túmọ̀ rẹ̀ máa wo èèyàn fẹ́ ṣe ọwọ́ abẹ́rẹ́ látàkùn ọwọ́ akáwọn ìyàwó yàwó sọ́tọ̀ àwọn bẹ́ẹ̀ ṣe náà fílò tọ́ọ̀tù àwọn ọmọ báyìí ọkà àwọn òbí ìyàwó yàwó sọ́dọ̀ wọ́n wá ṣe náà fílò àwọn páì ọwọ́ àrùn ìlú kálukú lọ ní wọ́n lọ sọ láì kiri ṣubú ní ìdíjẹ́ wọn inú àwọn olùgbé á ṣé ìwà ọlọ́run máa gbàgbé àwọn aago kasa aago wọn làwọn máa ṣe náà fílà whereas gbogbo tọ́ọ̀tù ọjọ́ Friday wọ́n mí ìsìn àkọ́bá àyẹ̀kẹ́ ní o german ìtọ́gbọ́ fún wọn ju gbogbo náà ti làwákàtí bẹ́ẹ̀ náà èsù lọ́gbà wọn mú ó gbé sí kèésọ̀ náà yẹn lé wọn lọ́wọ́ ọwọ́ ajẹ́kọ̀ọ́ náà ló ṣe kọ́ máa ní ara bí èsù wá máa ń gbá àyàn mú ni kéèyàn ọmọ parí síra nílà ọ̀tọ̀ sallallahu máàlùwàhì àṣẹ̀ìtọ́nù máàlùwàhì sẹ́rí téèyàn bá máa ń dá wà ẹrù pa tó ń yí lọ bí lọ̀rọ̀ ọ̀run jẹ̀mọ́ ẹ bá máa dá sí gbogbo nǹkan èso ọmọ ẹ̀dá láàmú ẹ̀yin ọmọ ẹ̀yà ẹ mọ́ jìnnà sáàrin ìyá ọmọ ẹ̀yà yín bá wà mo ti ní ká jẹ́ kẹ́mi wa tá a lókù ìkùlù lórí mọ̀sáàjì ni mo sọ lọ mo fi digress kẹ́mi wa ọmọ àfàmọ́ mọ́sálásí ní kéde o gbogbo ògbà kẹ́mi wọ́n máa ṣe kí ni kọ́mọ fàmù mọ́sálásí kọ́mọ kò mọ́sálásí jẹ́mọ́ sọ clear bí ó clear tẹ́ bá wá síbi ọ̀rọ̀ pé wàmínà lè sinayini àwà wàmínà lè sinayini tí èèyàn bá ti wá pé méjì èso ó ṣe kí ni èso ó ṣe kí ni yọ sàn àti bá a ṣe fún kí òun jẹ kí là ń ṣe fèsì rọ́ọ̀dùmọ́nù ìṣàyà afúnlẹ́sù jẹ̀mú ìwọ́n tó ọba wá ń dá àwọn kí ẹ wá máa wò irun jàmáà náà èèyàn lè máa fi ròjì ròjì ṣùgbọ́n ìwọ́n tó ẹ̀kọ́ ọ̀rọ̀ ya ọ̀pọ̀lọpọ̀ wa dé bá bá àbẹ̀ ọlọ́wà sáré ká ní wọ́n bá la ọkàn wá bí irun jàmáà àáfà ọ̀yà jẹ́wọ́ lákàkiri la dé bọ́yá eighty percent wa ni a nígbà yẹn lákàtà dé ṣùgbọ́n àtàtì ẹ̀rí bọ́yà mẹ́wàá ni àtàrí kan ló wà jẹ́ láì ṣùgbọ́n láì bí ìjọ tí mọ̀ ẹ̀wọ̀n ṣe fi ṣe èkì kọ̀ ní kankan tọ́rọ̀ mọ̀ ẹ̀wọ̀n obìnrin lọ́wọ́ ẹ̀sẹ̀ òun pàtẹ́wọ́ ìròyìn ìmọ̀wé gbogbo àwọn náà ń rò <laughs> àwọn náà ń rò èsù sí <laughs> ṣùgbọ́n téèyàn bá ti pọ̀ ọlọ́run máa lò kéṣù ọ̀ máa ṣe kí ni o ọmọ àfa kí lọ́wọ́ jẹ́ kí n sọ bí mo sọ ẹ máa wá gbọ́ kí n sọ̀rọ̀ dájú mi o àdìsí àbúdàgbà àdìsí kí mo fẹ́ jẹ́ àwọn anabi ni máa ń ní sàlà afáàkì ìfẹ́ ọ̀rẹ́ yàtọ̀ àwọn bá sọ anabi lẹ́ẹ̀mí rí ìlú kan àbókò kan àbílẹ̀ ètò kan kéèyàn wá pé mẹ́ta ń bẹ̀ látùkọ́ mò fi im àsọ̀là wọ́n èwá kírun papọ̀ ní jẹ́mọ́ ń bẹ̀ ìlà sáhàwàdà àlẹ́ yìí mú àṣà ìkọ̀ sẹ́ẹ̀tì tí mo ti fẹ́ lánàá àdẹ́bí lè sùjọ́ jẹ kàbálẹ̀ wọn ní orí tẹ́ ẹ bá ti lè fẹ́ mẹ́ta ẹ̀ wá kírun jẹ̀mọ́ èsù ni ọmọ darí àdẹ́bí wá ní fa àlẹ́ ìkàbẹ̀ ìjàmọ́ à ẹ̀ sọ̀rọ̀ ọ̀dọ̀wọ̀ ìfẹ́ fún jẹ̀mọ́ ẹ máa wà pẹ̀lú àwọn àwùjọ mùsùlùmí o fa iná sí ibà yá mùsùlùmí náà lọ́gbọ́nà alakọ́ọ̀sì àgùntàn tó ti yé ikó kò máa jẹ ẹranko tó bá dání torí náà èṣù ni máa jẹ gàba lórí àwọn tí wọ́n bá máa dáhùn kí tí ó lè kí ọ ní ìjàmbá ẹjọ́ ẹjọ́ àbọ̀wọ́ tó ti pa mọ́ ìjàmbá ọlọ́jà sọ̀rọ̀ ẹ̀yà tí ó ti lọ sí سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله وبركاته